الحمد يا ربنا كما ينبغي لجلال وجهك لجلال وجهك وعظيم سلطانك وصلى اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وبركاته ربنا باتوا سوى المسلمين atọrọ àlékún ìkẹrọ àti gẹrẹ fún ànábì sallallahu alaihi wasallam ẹni tọrọ máa ti bá máa jẹ kẹrẹ fún gbogbo wa ọlọ́mọba ní sàlékún kí ànábì bá ní sàlékún ọlá rẹ̀ lọ́jọ́ tí èyàn ò lè pò lówó láti fi gbára wọn lè bí ìyá ọlọ́run tí ò lè sọ pé onípò kan láti fi gbára wọn lè bí ìyá ọlọ́run àfikọ́ pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tọ́mọ́kù níbi ẹbọ lákùnmọ́jì àṣẹbọ pàdé rẹ̀ tàbí ọkàn tó mọ́kò mi wà mọ̀nàfíkì wọ́n àjọ kò sọ̀rọ̀ mẹ́jẹ àdúrà mọ̀nàfíkì pàdé rẹ̀ síjú àlẹ́ wa á jẹ́ àmọ̀ ọ̀gá orin ni mẹ́jẹ kó ń ga lówó ti bẹ̀rẹ̀ lórí wájú rẹ̀ mẹ́jẹ àti bẹ̀rẹ̀ táwọn olówó mẹ́jẹ àti bẹ̀rẹ̀ tí ó tẹ̀lé ṣe ìtàn bákan náà ìtàn ọ̀kan wá sílẹ̀ tàfi wá kọ́rọ̀ náà ní ìjẹjọ à ń bá ọ̀rọ̀ bọ̀ lórí mọ̀rọ́tìbù mẹ́fà tíṣẹ́ ìtọ́n ní tí fi máa ń ba yéèyàn jẹ́ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ o ni ashirik walkufru wa mu'adatullahi wa rasuli ẹbọ àti ìmú ọlọ́sọ̀sán ní ọ̀tá bákan náà ẹlẹ́ẹ̀kejì àṣàlẹ́yìn ẹ̀mẹ́lẹ́ tí èèyàn bẹ́ẹ̀ bọ́m̀bẹ̀ káàkó kí èèyàn yẹrẹ ẹ̀wù náà sóun bọ́m̀bẹ̀ sóun bọ́m̀bẹ̀ tí èèyàn bá bọ́m̀bẹ̀ yìí èyí tó kù tíṣẹ́ ìtọ́ wọn máa wù ní wípé báyìí ó ti di muslim ó ti di ẹnìkan ò ní wọ àlìjẹ́nà níjọ̀gbà àlìkìyàmà àfikọ́ jẹ́ mùsùlùmí ọwọ́ àlè kọ́kọ́ lọ náà kó tó wọ̀ kọ́lọ́ sí mi àtẹ̀yìn bẹ́ ó sì lè wọ̀ lẹ́ẹ̀kan náà tọ́jà kó mùsùlùmí mọ́tàbà ẹlẹ́ẹ̀kejì òun náà ni àlìbídíà alẹ́tìyà hábù ila من الفسوق والمعاصي والذنوب gbogbo tí wọn bá ń pè ní wọn ẹ̀ṣẹ̀ ìwà burúkú àdàdánú ẹ̀ṣẹ̀ ṣèyítọ nífẹ̀ẹ́ rẹ̀ jùlọ ibi báyìí olùlàtíwáàsì àdúrà hadithi ma'awiya ibn abi sufiyan radiyallahu ta'ala anhu arda adẹsọrọ kọbla hada wípé ìbàdí àpúpọ̀ kákíà ọ̀rọ̀ haibọ̀ nígbàtà dé bí hadithu hamna bintu jahsh indama istuhidat haidatan shadidatan kathiratan wa shakati rasulillahi sallallahu alaihi wasallam halaha àwọn apẹ méjì yìí ni sásùn fètí kò mìlẹ́tí pé sí ìpọ̀rọ̀ hadith lára mọ̀ bá lọ mọ́ àwọn ẹni ti padà wípé ọ̀rọ̀ hadith yẹn la sọ kọ́dà àtúnsọ bádà sọ́láàtì ọwọ́ gbàfàbalẹ̀ Jamaa tí wọ́n ti pè nǹkan lọ́rọ̀ ẹ̀sìn foundation yẹn ẹ̀rí gbọ́dọ̀ tẹ̀lé interfẹ́ máa sọ yàtú sílẹ̀kùn ẹ̀lẹ́ ẹni tó bá rí pé níta fẹ́ sọ yìí òun kà nkẹ́kẹ́ tó takò tó yàtọ̀ sí kọ́dá òtúrọ̀ lọ́n kọ́dá mi dúró jàmáà sí máa sí sádàsádà ń bí máa yá sí ń kú mọ́ ni kọ́lọ̀bọ̀ tó búwa àwọ̀ kó bọ́yá èébù lórí pé yóò jù yí a ni dábà tó yá sí sùúrù fún ọ àlàyé náà ni bí àgbékalẹ̀ ti ya lórí bẹ́ẹ̀ kí o lè jẹ́ èbúlé ti ti ya abẹ́lẹ̀ láwùyé tí n bá ti á wí nǹkan kan mọ́wàá bọ́ọ̀dẹ padà ìgbìyànjú ntí òjò fi ra mọ́ mọ́tò tó fi ń sọ padà lẹ́yìn mi náà kò tó sẹ́kọ̀ ńbẹ̀ náà èmi ọ̀nà tó ń yọ pẹ́rẹ́ wúlẹ̀ wá sí lójú mi kájọ nígbà kájọ rẹ̀ pàdé ọlọ́run náà ni àpò foundation rẹ̀ kò lè kí lọ́fà nítorí pé àwọn tá a fẹ́ máa sọ yìí àrí èèyàn lónìí tó jẹ́ hamilu shahada dọ̀tọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ó gbé wí ẹ̀rí dókítà lọ ó ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ a sì rí ẹni tó tún gbé wí ẹ̀rí dókítà lọ ó ní tí ń jábẹ̀ ńbẹ ẹ wá jẹ́ àpàdà síbi kìtàbù àti súnmọ̀ ń gbára fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allah wa ila ar-rasul kọ̀sọ́ pé wà ilẹ̀ àṣàrẹ́ dr fulani ọlọ́wọ́n jẹ́ àkọ́ di ìwé ẹ̀rí dr baitla àwọn àfáà ti ránkọ̀ nǹkan náà tí wọ́n máa sọ pé ẹ sùúrù tọ́jú ọ̀gbẹ̀lì kìá máa ẹ farabalẹ̀ mọ́ gbọ́n táwọn wí ẹgbẹ́ dáadáa o èyí tí ọba yìí ọmọ wíta fún mọ́ o nítorí pé àlọ́sọ̀rọ̀ ní bí wá lè rìnjọ́ gbẹ̀lẹ̀ kìámà wípé mọ́ẹ́dà àjábùtún alìmùsọ́nìfín èyí tí ọ̀sọ̀ pé mọ́ẹ́dà àjábùtún alìmùsọ́nìfín ẹ̀ tí a kọ tí àtẹ nǹkan bóòlẹ̀ sì jẹ́ pé wọn no ibi tó ti di ẹnbáláyọ̀ wà wọ̀ ló tí àwọn bá sì pé nkẹ́kẹ́ lẹ́sìn ọlọ́run ẹdún rahimahullah rahmatan wasi'a ẹ̀dá kò sọ̀rọ̀ rò ní kéyìn pé ọ̀rọ̀ yóò ànábì sọ ọ̀rọ̀ yóò ànábì ọ̀sọ́ wọ́n sì bíláríkì àmọ́ kí òwò ní gbogbo ẹ̀mí ẹ̀sẹ̀ léyò kọ́ wọ́n lò pẹ̀lú ẹ̀mí tọ́ mọ́ tó bá tiẹ̀ wá kọsẹ̀ ń bì kan lápẹ̀rẹ̀ táàrin àtọ́lọ́mọba rẹ̀ mọ́ ṣe bọ́lọ̀ gbogbo òfurujì wọn tẹ́mi bá wá gbà kẹrí lọ́nà òdì sẹ̀kúwà ládínú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ìkà ẹ̀dá ní ọ̀lẹ́nu ànábì òun lórí ẹ̀ sallallahu alaihi wasallam a ní àlìbídíà ṣètọ́nù òtìdé òtìdé pẹ̀lú àdàdá wà jẹ́ fil musnad ahmad wà fi sunan ní abi dawud min hadith ma'awiya ibn abi sufyan an sáwọ́ pẹ̀lú àsọ̀hábà ọwà hmm, inna alal kitabaini ikhtalafu في دينهم على اثنتين وسبعين sabi'ina millatan àwọn tí ó fún tí àṣáájú yìí yahudi àti nasara wọ́n sì fọ̀ lórí ẹ̀sìn wọn yahudi náà ní ọgbẹ́ra wọn bí ẹsẹ̀ fọ́ náà o sọ́nà seventy two. sàlám wọ́n padà pè sí aláfàlàfin wasabirina firqa amílà ìwádà lónìí wọ́n pè sí ọ̀nà seventy three kí wọ́n ní tí ó pè wọn ànábì wa ní ìfẹ́ ẹnu oníwọ̀n ìpínra wọn wà innahu sayakhruju fi ummati aqwamun àwọn èèyàn nínú àti ó gbé rọ́yà àfẹnú ìlọ rọ́yà oní àsíá wọ́n jáde nínú ọmọ yìí kí n tí wọ́n máa ṣe tàjárọ́ bí i tílíkàlì àwà ìfẹ́ ẹnu tí wọ́n èpìra wọn yóò wà á mú gbogbo ẹ̀jẹ̀ ara wọn mú mi ara wọn kò síbi tí ò ní dé lára wọn yóò wà á rìn wọn dódódó kàmáyà tàjárọ̀ ìkálábù ìsọ̀híbì kẹ́líbù ajá ni a bá ń pè bẹ́ẹ̀ kálábù tí ajá bá bú yẹn jẹ àrùn tẹ́ yóò kó látara ya ìbùjẹ ajá ń la ń pè ń kálábù ànábì sì ní ìran àrùn yẹn láàyè kọ́ mínú irikun wàhálà mafsilun ilà àdọ́kọ́lọ́hùn ẹ̀ń tájá bá gẹ̀jẹ̀ tó bẹ́ẹ̀ kó àrùn yẹn kò síbi kẹtí à ń pè ní oríkèéríkèé kan lára rẹ̀ tàbí gbogbo ibi iṣẹ́ wà lára rẹ̀ àfi kí ẹ̀jẹ̀ yẹn kí àrùn kọ́ pakuléètì wọbẹ̀ bómi ṣe máa pakuléètì wọ gbogbo ibi tí yóò bá máa sẹ̀sì tí ọba ti máa rí ibi lọ báyìí yóò wà nípa yóò dìgbò ara yẹn dó àwọn afọ àwa ni ká dúró èwo wá ní ọwọ́ ìjẹ̀nà seventy three àwọn sọ pé illa wahida àyàfẹ́ yọkan ẹyọkọ ọ̀hún tá a wá ní nínú rìwáyà mi ìlú ọ̀fà tó fi jẹ́ pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ kalẹ̀ yìí mo tó sọ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀rí ni má bá wa sọ wípé ẹ̀ẹ́dàtàbá òjò lónìí ṣe tó wá kúrò wà lókó èyí ọ̀kẹ́ ìní ìkan abá ní jò lè pa kí ló tẹ gbogbo ẹ̀yẹ tí ẹ̀ bújọba kọ̀ọ̀kan mi nǹkan méjì lè jẹ́ bújọba èmi kí mo fìjọba bẹ̀ ọlọ́run ló fi bẹ̀ èmi kí ó sì ṣèṣirò fún kí a máa fẹ́ bújọba sí nígbà tó bí bẹ́ẹ̀ ọ̀dàrú bá a lóòrù sọ́mọ̀ kí ẹ ti fi bẹ̀ ni ó sì sọ fọ́lọ́ ń kọ̀rọ̀ náà gbogbo wọlé ẹ̀sẹ́ni àárín ó sì sírò fún tí ọlọ́gbà àdúrà ìlọ́kàn àwa kí lọ́kàn àwọ ọlọ́run wí báyìí ànábì wí báyìí sẹ́yìn wàá mú jálọ̀ báwo ìbá sọ̀rọ̀ tán pa ìjọba fi álẹ̀ méjì ni èmi kémi fi ìjọba bẹ̀ o ìjọba ò sì ní sìrò tí ó sì fi mi. ẹ̀sà gbọ́dọ̀ náà ni so ti clear ọkọ̀ mẹ́rin kan bẹ anábìyí là wáhídà àfẹ́ọ̀kan ọkọ̀ mẹ́rin rí ló sì wọ́n wá lórí ẹ̀ èyí tó wá yàtọ̀ sí inú ọkọ̀ aljamaa annabi ne ilal jama'a àfi àwọn tí bá ń bẹ lórí tí mo wà àti sọ̀hábà mi jama'a náà nìyẹn inú riwaya mi annabi ni la tazalu ta'ifatun àrígbónú jama'a àrí jama'atul muslimin hada min hadithi Hudhayfa ilzam jama'atul muslimin mako lin tí a musulumi tí a bá ń ṣe tẹ́mi annabi tí mò ń ṣe táwọn tí wọ́n kọ́kọ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi tí ń bẹ lórí ẹ̀ jama yìí náà nìyẹn o aláàmọ̀túnmẹ̀ jama ètò òwú ànàbí aláàmọ̀túnmẹ̀ kò yé wa. abdulhamid masirud ó ní àwọn akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànàbí o sọ̀rọ̀ wa tún lọ́wọ́ sálámù alẹ́ yìí ntí ànàbí ń pè ń jama yẹn ni wípé aljamaatu máa wá fakọ̀lẹ̀ hakọ̀ wàlẹ̀ òkúta wàhdak ìtí wọn ń jẹjẹ mọ́ yẹn jisimu, ismun bila jisimun warasmun bila ṣi'arin ó kọkànlẹ̀ tí ọ̀ lára dé bọ́dí rẹ̀ rẹ̀ gbogbo tó bá ti jẹ́ wípé òdodo ọlọ́run wíbà lẹ́bí wíbà yìí ni gbogbo ẹ̀ bá ń bẹ lórí ẹ̀ ibà jẹ́ pé èyàn tírí tírílọ̀ ní bẹ́ lù rẹ̀ tó bá ti dùn nìkan ní bẹ lórí ẹ̀ a pé jẹ̀mọ́ àná ni kí ìsìnkú jẹ̀máà ṣe bí wọ́n dàpọ̀ máa tó ti lọ náà ni àwọn ìpínlẹ̀ kọ́lẹ̀ kan fún ọlọ́tọ̀ ni bí wọ́n ṣe wọ́n pọ̀ tó bí bọ́lọ̀ ṣe fẹ́ kí orí ń táìmù nù bí wọ́n ṣe kéré tó bọ́lọ̀ ṣe fẹ́ kí orí ń táìmù nù ààrẹ ìlú ilé yòó ẹ̀rí mi tó wá pé àtọ́ ifá àlìmọ̀nsúrọ̀ ọlọ́run jẹ́ wà ní wọn tó ifá àlìmọ̀nsúrọ̀ àwọn ilé rẹ̀ àlìmọ̀nsúrọ̀ láàrin ara wa kílẹ̀ rí wa arabi la tazalu ta'ifatun min ummati mansurin ala al-haqq aw la tazalu ta'ifatun min ummati ala al-haqq mansurin àwọn kan wà ní àwọn umma mi lórí òdodo ní alọ́sùtá yóò sì wà máa bá ara wọn lọ́wọ́ wọn ò ní pọ̀ ọ̀wọ́n èsì sọ̀fà nàbí aktharun nas ìyìn tí ti ń pè lódodo fítúrò ní ọ̀rọ̀ yẹn wàmà akitharu nas wàlẹ́ harus tabi mu'minin o lè bọ́ pọ̀lọpọ̀ èèyàn bẹ́ẹ̀ kọ́dà kọ́ fẹ́ kùsì ọlọ́run. odi méjì odi mẹ́ta ari alifirikọ anajiya tí wàhálà ìbá dé lọ́tún lọ́sì ẹ̀ ní tí mo wà àwọn ni wọ́n là ń ìyá ọlọ́run ó kọ mẹ́rẹ̀ẹ̀rin nọ́ọ̀sù wá lórí rẹ̀ a ní sírí àwọn àpẹẹrẹ kó tó kọ́ sọ̀rọ̀ yẹn kó tó lọ ó kọ mẹ́rin kan wá ń bẹ kò sí nọ́ọ̀sù lórí rẹ̀ ṣùgbọ́n àwọn àfáà wọ́n sọ wọ́n bẹ́ẹ̀ bí wáásì tó ti mọ̀lá àzámẹ́tì hìn lè súnú tó rọ̀sùn ilé ìṣọ̀rọ̀sọ́lá torí pé wọ́n gbá súnà nẹ́bí mu òní àkọ́kọ́ òní asálàfù kí ló ń pè ní sálàf òun tó lọ ṣáájú ẹni wa òun ni ànábì olórí gbogbo náà nìyẹn ṣùgbọ́n àwọn sálàfù àkọ́kọ́ pé ah, akẹ́kọ̀ọ́ jáde ló ń ṣe ọlọ́run òun náà ni sọ̀hábàtà rasulillahi sallallahu alaihi àwọn salafu wa àwọn kan tí ń gbé ọ̀kọ́ ọ̀kí nígbà wọ́n ní àwa ìlà ń àwọn salaf tí wọ́n ti lọ ìrọ́lẹ́sìn bàbá wọn yẹn àwọn olùsúnà wọ́n sẹ́yìn pé àà ah, kọ́ lọ fún asún tọ́lọ́ wíwá ìtọ́lọ́ wíwá ẹ̀yìn sẹ́yìn àpọ̀lọ́ àti ànábì ọ̀rọ̀ wá fẹ́ dàrú máa àwọn èèyàn lọ́wọ́ ó wá yí okọ̀ wọ́n fẹ́ máa jẹ́ nǹkan mi wọ́n wá padà fi okọ̀ ńlẹ̀ lórí àwọn olùsúnà ní ti yẹ̀yẹ́ tí ẹ bá ti wá fẹ́ máa sọ pé ah, ẹ̀hán sálábì wọn tí ò lè dánú rò ẹ bá gbìyànjú ní ìsẹ̀yìn yọ wọ́n ń so pọ̀ tí lọ́dọ̀ ànábì ni o sáyé ànábì làwọn yìí ọ̀nù sálàfínú ẹ̀ ń tó bínú wọ́n tún wá ń jẹ́ arìlẹ̀ asar sáàrọ̀ àsàrí yìí mọ̀ ní asar ọlọ́dọ̀ ànábì bí báyìí tí a máa yẹ báyìí alhamdulilayi rabbil alamin so lórí àwọn alamari agbọ́dọ̀ sọ̀n kátó bàtẹ́jọ́rọ̀ ẹ̀sìn àfikọ́ jẹ́rìí kọ̀díjẹ́ àfisàhí afẹ́rú ó lè dánú ti báńkì pánlá ayé ayé muslim afẹ́rú lọ́wọ́ sọ ní alul afẹ́r alul hadith nasu wà lórí ẹ̀ in kẹ́kẹ́ sí náà tó bí òun náà kí ni tó bí òun náà alul hadith náà kanáà tó bí òun náà náà ni pé tó hadith wọ́n wá àà ayẹ̀ afa aládìísì ẹ bá sọ wọn ní alul hadith ẹlẹ́ẹ̀kẹrin ni alùsùnà wàlìjàmáà nẹ́sùn ọ̀wà báyìí lórí ẹ̀ nẹ́sùn àtọ́dà musa salam pé alùsùnà wàlìjàmáà ni kò wà lórí ẹ̀ ṣùgbọ́n sam ti bá ní parí ọ̀rọ̀ ìlókè tẹ́lẹ̀ jàmáà jàmáà tẹ́lẹ̀ mùsùlùmí nígbà tẹ́lẹ̀ bí wọ́n sọ̀rọ̀ ìpadà fún àwọn sọ̀hábà tí ń pé àwọn òun ó pèsè 73 èmi àti wọn wẹ́yọ kan kì á ń ṣe kí ni o àwọn wẹ́yọ kan yẹ kì bá a ṣe wọn kan kì àbáwọ̀ adébí ọ̀rọ̀ kan tọ́sẹ̀ láàrin abu abdullahi alimam malik àtọkùnrin kan tó wà wọlé tọ̀ wípé ẹ̀dùn ní ẹyọ kan bó láàṣì màná sí nkankan bẹ tá a fi mọ̀ àwọn àfáà ẹ̀ ń bá ti ń tẹ̀lé ọlọ́run wí báyìí ànàbí wí báyìí wọ́n dàpọ̀ máwọn èèyàn náà ni fàjáà ìmáàmà malik alìmáàmà malik alrajulun ọkùnrin bá bá imam malik ó ní yà abba abdillah ìrẹ abu abdillah inni as'aluka am mas'alatin ajaluka hujjatan fima bayni wa bayna allah azza wa jal mo fẹ́ biom béèrè kan ṣùgbọ́n mo fẹ́ fi ọ́ sí ẹ̀rí láàrin èmi àtọ́ náà wípé n tí n bá gbọ́ lónìí n tó bá pè nǹkan fún mi náà ni wọ́n gbà bẹ́ẹ̀ bọ́ bá ṣe aríwájú ọlọ́run mo kò tiẹ̀ lọ́rùn. la ilaha illallah èèyàn mẹ́rin ló bá mọ́ àmọ́ o mọ́ mọ́líkì wá ní masha allah la quwwata illa billah sal ọlọ́run kí èsì mi náà kò ní jẹ́ n o bèrè tó fẹ́ bèrè mọ́ mọ́líkì ọ wá ní manhum alusunna wọn wò gangan ní ń jẹ́ alusunna mo mọ̀ kí aa ó ní alladhina laysa lahum laqabun yu'rafuna bihi wọn ò dá lóòkọ kan tí ẹ fi máa ń wọ̀ wọ́n lọ́tọ̀ la qadariyun wala jahmiyun wala rafidiyun gbogbo tí wọ́n bẹ lásìkò tiẹ̀ táwọn èèyàn fi fọ́ káàkiri afa wa ń dáko yẹ fún kò ní kò ní bọ́ǹjẹ́ báyìí kò ní bọ́ǹjẹ́ báyìí kò ní bọ́ǹjẹ́ báyìí ojú kan nìyẹn. nígbà wo ṣe wàhálà bá ọmọ yìí pẹ̀lú àdéhùn tí a sọ tó ti sọ tipẹ́tipẹ́ látòrí àánú sàṣẹlẹ̀m àwọn tọ́lọ̀ fìyàn tó fìyàn tó fìyàn tó fìyàn tó tí wọn lọ ṣáájú wọn gbogbo ọba ni wọn ń jọ pé bóòlù èyí ṣe wá jẹ alùsùn àwọn bóò ni ó ṣe jẹ́ wọ́n wá ní kò é ṣe wàhálà o kò tí ẹ̀ mú wàhálà lọ gbogbo ẹ̀ ń bá ti ń bẹ lórí tí ẹ̀sà sáà ń bẹ lórí ẹ̀ àti ẹ̀sọ̀ hábà rẹ̀ alùsùnà nìyẹn wal jamaa àwọn bọ̀ ìtọ́wọ́ wa ń lu wa sí àlẹ́ jẹ́ nǹkan kankan tí wọ́n èèmọ̀ wà ní alùsùnà wal jamaa àwọn àfààní kálá àfi tí nǹkan kan bá bì kálá nítorí kíni kìí ṣe ń tó gbé rọ́sùmù lórí pé àárín lá lẹ́yìn pé ìtìbáhùn súnà ìtìbáhùn lè sábà wà súnà òní wọ́n fi máa dá ìmọ̀gbà eléyìí ọ̀tá yọlọ́run wíbáyìí ànábì wíbáyìí àwọn àfọwà ni kíni mẹ̀ríyàrú àlámẹ́rin wọ́n ní mìíyàwó ẹ̀ àkọ́kọ́ mọ̀ wípé sí gbogbo má ti dárúgbà sí tí kò torí ọba lẹ̀ tí bá wọ́n sọ̀rọ̀ kọ́nà láwọ̀ kọ́nà rọ̀sùlù lẹ́nu tí wọ́n wá lè kóra àwọn jọ wọ́n lè má ju méjì mẹ́ta lọ tó kẹ́wò pé àbàjẹ́ a máa jẹ́ tàkọ́rúurú tábàlì máa jẹ́ tàkọ́rúurú ó sì pé amọ̀fẹ́lẹ́ náà ọ̀pẹ́rẹ́tì ní kéésì tàkọ́rúurú gan la níìdì ṣùgbọ́n níta fẹ́ mẹ́ sẹ́nu tàkọ́ mú gẹ́gẹ́ lẹ̀sìn mí kìtàwà tí wọ́n láti máa ṣe àwọn àfáà ní ẹ kọ́kọ́ ṣe sùúrù wọ́n ní sùúrù ní kásì wọ́n ní ẹni ìlú tá a bá ti wà tá a jẹ́ mùsùlùmí ọmọ àyà tá a gbọ́ ọlọ́run bá níbi ìbíbá yìí ẹnìkan ọ̀gbọ̀rọ̀ lọ dá nǹkan lẹ̀ kọ́ wa máa tó sọ lóko míì nínú ọ̀rọ̀ ẹ̀sìn sálẹ́rì جاء في المسلم أحمد بسنان الصحيح وصلى مع صحابة صلى من دعا بدعوة الجاهلية gbogbo ń bá tó ti ń pèpè ti jà ìlú ìjọ yàwó aráàkìrún rè àwọn akọrúkọrú ni àwọn afúnfúsù ni ti wúbà lẹ́yìn ìgbọ́nà ti fi islam yìí mẹ́yìn tó wá fi kíní yẹn tún fira rẹ̀ sínú ọgbà míì àbí ah, ah. ní fọwọ́ mi ń dùsá jahannama lára àwọn èèta iná jahannama ni ọjẹ́ eh, rọ̀tìrọ̀tì jahannama ló ń tọ̀ ọjẹ́ wà ìsọ́là wà sọ́là kọ́dà kọ́ máa kírun fọ́lọ́hun kọ́ máa gbààwẹ̀ fọ́lọ́hun wà záàmà annahu mu'minun kó sì máa pé mu'minin lóhun fàdìrù bìdáwàtí láìlẹ̀ ti dàákùn bí ha ẹ máa pèrà yí bọ́nà ń ṣe pè yí ibi ìsinmi wà ní alimusulmi na ibadallah nasun minashari nasun minashari ọ̀rọ̀ ilẹ̀ fẹ́bẹ̀rẹ̀ sàṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀rùn kó o fi sàádọ́ àwọn ẹ̀sọ̀ pẹ̀lú ẹ̀rùn àwọn àbí ọkùnrin sí ànínẹ́bì lọ́kọ̀ yẹn ní ọlọ́run màtó yìí man dáa bi dáwọ́ ti jahiliya pẹ́ẹ́n mọ́ sẹlẹ̀ nígbà mi á bí àrùn lógún dọ̀ kan lẹ́nìkan wọn sọ̀rọ̀ fún ẹnìkan náà sọ̀rọ̀ ló fún ládì ó ń tọ́ pé yálẹ̀lẹ̀ yálẹ̀lẹ̀ sọ ẹ̀yà sọ ọ́ dẹ́wọ́ ọ̀kan náà mà jùlù sí ni ẹnìkan ni àpẹẹrẹ kọ́ fẹ́ pé ọ̀sọ́jọ́ gbà àpọ̀ mi lóṣìṣì yálẹ̀lẹ̀ mà jùlù ẹ̀jẹ̀ mọ́kà náà wà bí ọgbà nílé ẹ̀sìn náà padà a'a man da'a bi da'wati li jahiliya àkọ́kọ́ gbọ́ ìpìlẹ̀ ẹ̀sìn wáyé bá wọn ó dé ní àwọn kan bá dìde wọ́n ní in tó bá fi mú dáúlà tá a bá ń sọ̀rọ̀ nǹkan sáláfù tí wọ́n ti lọ sáájú wa kò sí púrọ́ọ̀nù láyé wọn ìkọ̀ọ̀kan tó bá fẹ́ wà wọ́n sàrí padà síbi kìtàbà àti súnnà o sọ sàn papòdà àwọn èèyàn yàn wá lọ́tún ló sì kankan wọ́n fa àbákiri bẹ́ẹ̀ padà àbákiri náà kankan umaru bọ́ bẹ́ẹ̀ padà usman náà bọ́ bẹ́ẹ̀ padà aliwo bẹ́ẹ̀ padà láti gba àwọn kòlàfọ́ wù ti lọ islam fọ fífọ́ rẹ̀ ìlọ́fà ogun táǹsì lé ní ọjọ́ lójú kan kọjọ́ lójú mi tọ́ba wa fà lọ fà bọ́ báwọn àwa fẹ́ tún tó pinlẹ̀ fa pọ́blẹ́mù àwọn àfáà ní Allah subhanahu wa ta'ala ti sàdéhùn wípé òun ọmọ sọ ẹ̀sìn yóò máa ṣe kíni o yóò máa sọ ẹ̀sìn orí sísọ rẹ̀ òun náà ni wípé ẹ máa mọ òdodo rẹ̀ lásìkò kan sí àsìkò kejì ṣùgbọ́n ó jẹ́ àfi sahih àmà muslim bàdáàlì ìsìláàmù ghariban wa sayudu ghariban kama bàdáà ìsìláàmù ìbẹ̀rẹ̀ ní táwọn èèyàn ọmọ ọ ń padà tó ń bọ̀ àdá bẹ́ẹ̀ o tọ́jẹ́ pé bídíà ni ó di súnà súnà ni ó di bídíà tí wọ́n rí ẹ̀ mùsùlùmí báyìí èyí tó kù tí wọ́n mọ̀ bí ni pé ìbẹ̀rẹ̀ ìwà bìlọ̀ ń gìsì la ilaha illallah nínú islam nínú islam ojú ọmọ àti tí ọba lè lẹ́rẹ̀ mọ́ bí yẹn kan pé eh, pps làwọn pps ó ṣàkóso ìyẹ̀kẹ́ náà rẹ̀ mi ọmọ tí ń dẹ́bẹ̀rẹ̀ gan ṣùgbọ́n tí ìníjọ́ ó ní pps musa àmì programu yìí nǹkan kẹgbà o n ti padà bọ̀ wà dání tọ́yì àwọn àfọ̀ wa ni tí ìlú bá wá wà lódìdí tí àwọn mùsùlùmí mẹ́mẹ́ tí ó sì ń sọ pé àgbọ̀ kìtàbù àti súnnà yìí sí wọ́n lè máa ọpẹ́rẹ́tì lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn pẹ̀lú ìmọ̀ kó wá mọ̀ fún lóko àwọn gbogbo ẹ̀ ń bá ti dẹ́rù rẹ̀ wò ó ti padà kónú àdífì màáwí àjọsìn yẹn wípé yóò rù tiẹ̀ nínú náà wọ́n ní lọ́nà wò wọ́n ti ń pè rẹ̀ mùsùlùmí tí nǹkan ń bẹ wà ní òṣèṣì rẹ̀ ẹ lọ wo bí wọ́n ti kọ nítorí kíni aisha sáyẹn bá tọfà họtù ibi táwọn afá àti gbé kọ́ídà dé nìyẹn min hadith abẹ́rù Mas'ud rọ́dìrà tẹ̀nà bọ̀ wọ́n sà sàlámù họtù lánàá yawmun khabban anábì fàyìlà bọ̀rọ̀ tí yóò wọ̀ fọ́njọ́ kan ó ní hada sabilullah ọ̀nà ọlọ́rin àṣetò ẹni pé ìsìláàmù rè ṣùgbọ́n náà ń lọ sírètì báyìí fún ma họtù ayé mi ní kùtù tàwọn yàtọ̀ kùtù tàwọn ànábì tó wá ṣèyítọ́n ti wà lójú ọ̀nà kọ̀ọ̀kan bẹ̀ tó ti fà wọ́n tí ọmọ bá pèpè lọ́bẹ̀ ó ti fi hàn bẹ̀ afẹ́túmọ̀ àdìsí à ń bọ̀. àwọn àfa àlọ́ nàkẹ́ tí àlùsàn láàlẹ́ yìí onáà ní islam wàlẹ̀ islam láyàtà bá adu wà láyàtà jazau wà láyàtà adadu ẹyọ kan náà ní islam kò gé pé àṣà mọ̀ sókòtò àti rọgbà alhamdulillah wàllayi alusun wa jama na because alibi sọ̀rọ̀ pàṣẹ kòtó ṣe ẹ ẹ kanu sọyọn bukhari alibi sọ̀rọ̀ kpanu bẹ ẹ kanu kéré kọrin kankan tójú wa ti wá wà báwọn ntí ó máa tẹ̀lé àwọn àfààní gbogbo bí ó bá ti kú jọba láyé ẹ lọ wọ̀ dáadáa wípé n tá a fẹ́ máa kà á lẹ́yìn tí ti sí lára wọn ẹ sọ pé òun ò sínú àdìsí màá wíyà àkọ́kọ́ àlùwàláwò àlùbàrọ̀ ima bọ́ọ̀sẹ̀ ìní bọ́ọ̀sẹ̀ alimabuni yaani alali islam láàlá ghayr tó jẹ́ pé islam ni a mọ́lé lórí wọn lórí nǹkan mi tó ọba ti pẹ̀rẹ̀ mùsùlùmí o à ń bọ̀ alimọ̀ adat pé kí ló tí mo fi ń bẹ́ ni yìí ṣe náà walmuwalat kí ló ti fi bẹ́ ni yìí ṣe walmuwalat muwalat ìtí mo fi ń bẹ́ ni yìí ṣe ni wípé mùsùlùmí yá mi ni ìdí nàtẹ́ni òfin ṣe ni pé kìí ṣe mùsùlùmí kìí ṣe mọ̀ yá mi kí tó fi finú ra ẹni musulman yá mi ni kí tó fi finú ẹni musulman yá mi ni ọ̀kan náà ya ọkùnrin asidẹ́ntì kan à ń pè ní Abu Umar afáwádé wọ́n wá fẹ́ máa sọ fún ọmọ pé ah ọmọ ọ̀rọ̀ ọmọ sanuwa ọ̀rọ̀ alìkàmọ́ àmà ti kó ní téèyàn ọmọ dìndínkù ní ìṣe ó mú ní sí òsì ní ah Abu Umaru mọ́sálásí Umaru yóò kébí sí ìṣe àṣàbù lóru wa nípa àwọn ẹsẹgbẹ́ kan ọ̀rọ̀ dé sí ìṣàbù lóru wa ọmọ kékeré ni wọ́n mú sí ìṣàbù lóru wa. àbúwá olóhùn wa sì ni pé wúmùsẹ̀ ẹgbọ́n tí mo wíyé èyí ó ní kí ẹni síbẹ̀ lábúlọ́rù kú ni ẹni mo sì sọ pé yẹsẹ̀ àbúlọ́rù wa ó ní sí àbú john ọmọ dákọ̀ fún àbí àbú james àbúlọ́rù lẹ́fẹ́ kọjẹ́ ṣe káfíìrì jẹ́ Abu Umar àwọn àfáà ni wọ́n máa tẹ̀ yìí pẹ̀lú ọkọ̀ pẹ̀lú ó àwọn àfáà ti sàlàyé pé jẹ́ máa ń gbẹ́gbé ọkọ̀ ń ṣe ni ibi tẹ́ ń gbé bẹ̀ẹ̀ sí náà alba alwala walbaro mọ̀ ń bọ́ ṣe walbaro ìní bọ́ ṣe nínú ẹ̀sìn wa ló wà ìsìláàmù sì ni méjèèjì bọ́rọ̀ tẹ̀lé lórí àtúnṣe là ń fẹ́ à ń bọ̀ mi àtúnṣe lọ́wọ́ bẹ̀rẹ̀ o lọ́lọ́wọ́ parí o àfẹ́ kí nǹkan dàrú ànídìí adakọ láìpẹ́ ní ìbàdàn yìí ni kọ́dà ọ dá wa láti ẹ̀sìn kékeré lẹ̀ àwọn tó tabá wọn mọ̀ àmọ́ ìyá náà ni ẹgbẹ́ kan sí wọ́n ń ṣe ìrìn àjò oríṣi àwọn ìnáni bẹnu bọ́ọ̀sì ọmọ yàrá ìsájọ gbogbo wa ọkọ̀ wa lásìdẹ́ntì àwọn ọkọ̀ mìíràn pọ̀ ti ń lọ ọkọ̀ tó wá wọgbé àwọn ìwọ̀n sáré gbé àwọn èèyàn ó wá rí i pé ẹni tó kẹ̀gùn sáwọn yẹn kí wọ́n kọ́kọ́ gbé àwọn tó yà níbẹ̀ táwọn lọ́kọ̀ ẹ̀sra kì í sọmọ ẹgbẹ́ wọn wàlọ́ọ̀hì lẹ́dí rọ́fà samawati bigor ahmed tí nǹkan fi wá jásí pàbò fún tán wọn kọ́kọ́ ló ń gbà mí. ìntò dìímú tó fi kọ́kọ́ gbé eléyìí ìní ń pè ní alimuwalatu walimuadatu mọ̀ ń bọ́ ṣe ń bọ́ ṣe ọgbọ́dọ̀ barú ẹ̀ fi bá mùsùlùmí lò àkọ́kọ́ ọmọ fi bá mùsùlùmí lò ẹ̀ẹ̀kejì ọmọ fi bá jẹ́ ìbáṣe mùsùlùmí lò ta lè mi fi bá lò o àkọ́kọ́ tí ìgbọ̀nà fi bá lò lò ta mo fi bá lò mùsùlùmí àwọn àfáà wa ni gbogbo ẹ̀ ń bá ti rí báwọn ó ti gé nǹkan kankan jẹ nínú tẹ́lẹ̀ bí fi sọ pé kúlù àfin náà gbogbo tó bá ti yàtọ̀ sí ẹyọ kan tí mo wí tí mo lù yìí inú nani ẹ̀ ń lọ ṣùgbọ́n táwọn ìdí wa ní kúlù àfi náà káàkiri sara ń bẹ̀ à ń bọ̀ nbí máa náà yẹ. ó dé ní bákan náà fásinul qiyas kéèyàn máa fi tí o jọra wọn kó máa fi jọra wọn láti lè bá àrùn náà bá yọ fún tó gbé ẹ̀rọ máa yàrá sí wáyé ẹ̀jẹ̀ kò yí ẹ̀jẹ̀ mẹ́gbẹ̀tàn àti à ń pariwo pé ká máa ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ní tí ń sọ nìyẹn o oníkè bá ń kójọ tí wọ́n ń ṣe wá sí fúnra báyìí wọ́n ní àràmù ní bídí àdẹ ni ṣe ń tẹ́ wí nìyẹn wọ́n wà ní sọ̀pẹ̀ láyé àwọn láyé ó ń ṣe ọlọ́run àdábìnrin náà ni tààrọ́ tó wá fẹ́ wà tí ó jẹ́ sàlám ṣùgbọ́n láti gbà tí wà láti dé láàrin alì àti rẹ̀ so wúmọ̀ ti fọ́ àgbàtúmọ̀ ti fọ́ yẹn ló ti di pé ó ti di ẹni orí ọba lọ so gbogbo ẹni tó bá lè wá máa dẹ́fù wúmọ̀ yìí márùn ló lè kó ni o mẹ́fà ni o àwọn náà lálùsọ́nà tó kú láyé subhanallah ó méjì ta'azimul mashayikh gbogbo tí wọ́n ti ń sọ ń pa ọ̀rọ̀ ẹ̀sìn tí ọba ti jáde nínú àfẹ́ ìgbẹ́ wa nígbà gbogbo tí wọ́n gbọ́nu fatiwa tí ọba ti ṣe ṣọ́ọ̀ṣì àbájọ́ lọ sọ ìtì àbárí lẹ́sìn ìtì wọn bàrí kèsẹ́ sìn kí ló kó bọ̀ mẹ́ta mẹ́ ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaba min Allah ìtì àwọn tí ń lọ gọ́kẹ̀ ẹ̀rìn náà àwọn àwọn tí kí òye ni wọ́n sọ àwọn àfáà ní èèyàn lè lóko ìtì àbá ọ̀pẹ́ẹ̀tì mú ó kọ́ ìjọba ń pè ìjọba ń ṣe ní owó kan gangan òun ni yóò dìtà mí ebi jẹ́ ìṣẹ́lẹ̀ rẹ̀ òun náà fẹ́ òun náà dọ́gbọ̀n ní àrùn bẹ́lẹ́mi ẹ̀ àwọn bọ̀ bákan náà mọ̀ àrọ̀bọ̀t kéèyàn máa fi ọpọlọ rẹ̀ kọ́ máa fi kọlu kọ́là láwù kọ́là rọ̀súlù láti fi lè yí padà kéèyàn máa fún lọ́sùn lọ́rùn kéèyàn sì kí ni o kéèyàn máa fún ọlọ́run dàbí wáyé kéèyàn máa wá fún lọ́rùn kó lè bá a bọ̀ síbi tí à ń fẹ́ wípé ẹjẹ́ mẹ́gbẹ́tàn amíru anabi sọ̀rọ̀ amíru náà láì mọ̀ yẹ ahadith ọ̀dẹ̀ sọ wípé mọ́nà àtọ́ àmírí faqad ata'ani ẹ̀ ń bá ń tẹ̀lé àmírò mi ànábì èmi ní tẹ̀lé yẹn ń tàbí ìsọ̀rọ̀ wípé ẹ̀ ń bá jólórí ẹ̀yin mùsùlùmí lápapọ̀ gbogbo ẹ̀ ń bá mi ń bá mi tẹ̀lé pẹ́sẹ́ǹtì yín lódidi tí èé ṣe ìṣèlú àwọn àfọ̀ wa ẹnì kọ̀ọ̀kan tó bá wá bẹ́wà tí ń jálù súnà tá a ní jàmáà rẹ̀ sí òní ní jàmáà ni wọ́n ní yóò ní jàmáà o. wọn náà náà bá ti ń dúró lórí ọlọ́run gbà níbi báyìí tí ò lù gbogbo bí bá wà wà láyé jamaatul muslimin náà nìyẹn nígèkúrú ó wá ní kò burú tí èyí tá a bá wá rí ẹni tó lù nǹkan yìí táwọn ẹbí sọ gbogbo yìí náà nílò yìí tá ẹni tó jẹ́ pé àdàdá tó dá nú ẹ̀sìn àdàdá ti yọ kó nú ẹ̀sìn fọ̀húnwà bìbìdì àti yìí kharijun minal islam laysa minal muslimin wà laysat bid'atuhu minal islam òun gẹ́gẹ́ ti kó nú islam bíbí ààrẹ tó dá lẹ́nu náà kò sì bẹ́ẹ̀ sìn ọlọ́run ọba mu wà ń sọ́ọ́mà wà sọ́là wà záàmà àdáwò muslimun kọ́ra kọ́ máa kírun kọ́ máa gbààwẹ̀ ọkà bóde sí anáà wípé mo ṣe máa ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo ẹnikẹ́ni tí kò bá dá wípé asad fati ẹyọ kìí ṣẹgbẹ́ kurani sixty, kìí ṣe mùsùlùmí ó sì ń kírun fún wa ìwà amájúlóru ìgbà mẹ́tọ́ọ̀sẹ̀ ìgbà mọ́ndé ó sì ní irú àbí ọ̀kan yìí o tó sì fi ẹsọ síta fún ata àmà tó sọ ọ́ta ni o àbí òtí ẹ̀sọ yìí o pé lọ́wọ́ tá a wà yìí gbogbo ẹni tó lọ ń ba la ẹ̀mí ẹ̀ lálìkì àmà tí wọ́n bá di bá ṣe Ibrahim nínú ẹ̀mí ẹ̀ kò ní wọ àlìjánná torí gbogbo ẹni tó kù tí wọ́n wà àlìjánná wọ́n ti kọ́ ọkọ wọn sí ọkàn bàbá kí wọ́n tó jáde láyé wàláhi wàláhi ìbàdàn náà kìsì kìrì ìkìrì sí ń gba Ramadan eléyìí bìlìkù líyà kò sí ní ẹ̀sìn ọlọ́run gbogbo tí èrí ó gbé lọ́wọ́ tí èèyàn bá yẹ dàdí ọ̀kan tó dá lójú bẹ́ẹ̀ tó wá fi fẹnu nínú ẹ̀sìn yìí o èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ lọ ọ̀lú ṣáájú kó tó lọ sí hajj ti Mẹ́kà tí o bá sì lọ ọ̀lú tó bá lọ hajj mẹ́kọ̀ọ́ lọ́wọ́ lè gbà kì í ṣe mùsùlùmí ọ̀tá ń sọ ìtọ́ sáàmùmẹ́rì wa ìtọ́ba ìpamọ́ ànábì òun sákẹ́rì wa tọ́ba dẹ́dì ọ̀kẹ́ yẹn má problem bí mi ẹ̀bẹ̀ ẹ̀sẹ́ nìkan ọ̀rẹ́ ọ̀kẹ́ ojú kan nìyẹn bákan náà tàbí mo ṣe ń bá dẹ́dì ọ̀kan wípé àáfàá kan bẹ tó jẹ́ àáfàá àwọn ìntọ́ bá pè ní àràámù ńlá àràámù lọ́dọ̀ òun ìntọ́ bá pè ní àlálì ó ní àlálì lọ́dọ̀ òun tó sì dàbí ọ̀kan bẹ̀rẹ̀ tó sì sọ ọ́ta tí fi ń ṣiṣẹ́ ṣe kìí ṣe mùsùlùmí. àwọn bọ̀ mẹ́ta samson anabi wa ni ojú ọ̀nà ọlọ́run ọba lélẹ̀ tọ́tọ́ panangana àwọn àfààní téèyàn bá wá lú pẹ̀lú nkẹ́kẹ́ sí kejì mùsùlùmí àní ń pẹ́rẹ̀ ṣùgbọ́n ní ìsìláàmù náà ẹsẹ̀ rẹ̀ tó yọ ọ́ta àwọn àfáà ni ó ní alìmọ̀bùtẹ́dì àgọ́ọ̀lù aládàgbà ni tó dún wọ́nàwọ́nà fọwọ́ alìsìláàmì ní wájí a máa pè mùsùlùmí torí pé gbogbo omi tó kó sí òmùkùnmù ẹ̀sìn ọlọ́run lójú ibi tí ò ti kó òun bí ẹ̀sìn ibi títí wọ́n ń gbàbọ̀dẹ̀ tó ti yọ sẹ́ẹ̀ta àwọn àfáà déédéé bẹun èmi ọ̀fà tá a fi gbọdọ̀ sọ wípé àforí àforò eléǹbẹ́nú àwọn tí ò lu mùsùlùmí ọ̀rọ̀ rẹ̀ ti wá bọ́ sí tààtà mẹ́ṣíà tọ́bẹ̀ gbé bẹ́ẹ̀ kù déwájú ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ ti bọ́ sí abẹ́ mẹ̀ṣíà ọlọ́run kọ̀tàṣẹ́ ń mugbó pàdé ọlọ́run kọ̀tàṣẹ́ ń tó ṣe zìnà pàdé ọlọ́run kọ̀tàṣẹ́ ń tó mutí pàdé ọlọ́run tọ́wọ́ wọ́n sọ̀tàn lè foríjì tọ́bẹ́ sì wù ó lè pé ó jíyà kó tó lọ àjẹ́nà ìpìlẹ̀ ọ̀rọ̀ náà àfáà ní kò burú báyé bá wá rí bá a ṣe wáyé bóòlù àṣe máa ṣe ibi àṣírí ó ti wá túrí wípé ṣé mùsùlùmí ò lè dádúró láìsẹgbẹ́ a lè dádúró láìsẹgbẹ́ àwọn tí ń tẹ àwa tá à ń pé ọlọ́run wí báyìí ànàbí wí báyìí àwa là ń ṣe kàá fún yín ìwà sọ solution kí ni ìkànnà èmi ti kéwù afa kiw afa kiw awa ahayin ma wọ díẹ̀ díẹ̀ àwọn afa ni ntáwọn èèyàn fi ń dantẹ́ dálẹ̀ lẹ̀ ó ń kálukú ni ọ̀fẹ́ fi tọwọ́ ara rẹ̀ lẹ̀ nínú ìlú yìí lódìdí ntí ń ní ẹ̀sìn ọlọ́run tábà pé jama'atul muslimin òun làwọn eléyìí òun wà ní tata rọ́ọ̀yà kan ká wà ní abí àsíá kan ó ṣeé ṣe àbí ó ṣeé ṣe ó ṣeé ṣe àwa la ṣe ní gbogbo ìbàdàn yìí o alùsùnà wàlìjàmá àwọn gbogbo ẹtí ẹni ẹtí kéwú tí ẹtí kéwú tí ẹtí kéwú tí ẹtí kéwú wọn pe ọ bàbá bàbá bàbá ìjọ pé a sùsì wà á yẹ kú báyìí wọn ni òótọ́ ẹ̀sìn la fi ń dá sí o tí wọ́n bá sì fẹ̀sìn dá sí tán a ti rí ìpìlẹ̀ nù ìsìláàmù yìí wípé gbogbo ń tá a bá ń wá ẹni tí ó máa drive ẹ̀nu ẹ̀sìn tí èèyàn méjì bá ti ń yọjú tó máa ṣe arágbàlagbà arọ méke ẹ̀fọ́ méke ilé àgbàlagbà ni ẹ̀hún àti ẹ̀rí ẹ̀ nàám tí a bá wá gbẹnu ẹ̀jọba ń ìntàfi sọ pé a kú òǹbi ọ̀rìn yìí tí a fi kú òmbi ètè ṣàìtọ́nù yìí hálù rẹ̀ òun náà ni wípé ṣe bí alùsọ́wà jama ìlà ń pera wa jama tó ní mùsùlùmí ìlà ń pera wa ọ̀dà àti panupọ̀ wípé àfọ àwọn alágbájá báyìí òun máa jẹ́ olórí tí wọ́n bá sí ìjòrú ìjókòó kọ̀ọ̀kan ẹ̀yìn ebébìlèbìlẹ̀ àti ìbá sọ̀rọ̀ àfáàdà tí ń bá sọ̀rọ̀ àfáàdà tí ń bá sọ̀rọ̀ ìntà sì ń sọ fún ilé ìpínlẹ̀ sí ibi àti ìṣe kànìyẹ wọn àjókòó wọn tilẹ̀kùn mọ́rí pé ó ń kálukú fẹ́ da tọwọ́ rẹ̀ lẹ̀ fẹ́sìn ọlọ́run fún àtúbọ̀tán fún kí n mọ́ ẹni táwọn èèyàn mọ̀ pé bọ́lá ọ̀bà sì forí jìn yóò kọ́kọ́ tọ́náwó ẹ̀rọ kò sí ìyókù tó báyẹ̀ lẹ́nu ọ̀rọ̀ wà jọra wọn nígbà tó ṣẹ̀ṣẹ̀ máa yí abọ̀ tọ́fẹ́ máa yí wa bọ̀ in tó ń jẹ́ ọmọ dàrú òun náà ni tí àwọn àáfàá sàlàyé fún wa wípé gbogbo ẹni tó bá ti lọ rè dẹ́gbẹ́lẹ̀ yóò bù dànù kú òmù ẹ̀sìn ọlọ́run ilẹ̀gbẹ́ rẹ̀ òdìdì jókòó bó kálukú bá se wá bù dànù tó bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹ̀ ṣe tó bó bá ṣe bù dànù bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹ̀ ṣe mọ́ ẹ̀dàkùn anábì ka gbogbo ètò bá a ṣe fẹ́ obìnrin fún wa níbo ló ti ka fọ́ọ̀mọ̀ntì mọ́ na tẹ̀kọ́ ló fi yòó sí inú bá ṣe ètò tó wà balẹ̀ naam nígbà tá ní ń fún wa bọ́ọ̀ jíjọkọ̀ lílẹ̀ ìlàhàmdì ọ̀kanú àwọn ọmọ ẹ̀yà kọ́lọ̀ méjì kọ́lọ̀ rẹ̀ ọ̀dàrú láìpẹ́ yìí olóde kan pa àwọn àtàwọn èèyàn kan pọ̀ wọ́n ní àkíkọ̀ kankan náà ọ̀sára ilé ẹlẹ́bàá ni sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ kankan gbá àwọn kan nígbà tí a sáré kura ṣe é gbé alọ́nà kankan ọ̀sán gbé ẹnì kọ̀ọ̀kan wọn òun gbé ẹnu ọkọ rẹ̀ bí ẹ ṣe dé bàbá yìí wọn wà á padà mọ̀ wípé àmírù ẹgbẹ́ wọn wà bámi ṣe yọ lọ́kàn ah subhanallah ah, ah àfikára wà gàmí o ní ẹ ti ń kéré tí a subhanallah ah, àmírù wà wà ní ẹlòmíràn tó máa ṣe wá sí subhanallah ah yẹ ah ah kọ ah pẹ́sà swaga swaga wọ́n fi sún àga tí ah, kò lè tó bá àti kí àga bọ́ àárín àga sọ́wọ́ àlè wọ́n ti ń sọ látọ̀ sẹ́fẹ̀ ẹni yẹn sájókòó bó sì bẹ̀rẹ̀ wá sí nu ọmọ yẹn ló wá doríkodò pé a ah, ah, èmi náà ní ti ń wọ́sẹ̀ ẹ̀rọ tàbí sẹ́wọ́n nù pẹ̀lú ògùn ẹ̀mí mi èmi gbé wá bí nígbà bá gbé mo ti sẹ́ńkọ́ ẹ̀ sì ní ìfàmì ìrùlẹ̀ agbẹ́bà pariwo àti ẹ̀ ọlọ́run mọ́ ẹ so àbúrò àlẹ́ pé mo ti fi kọ́ ọ́ tá a bá ní àjọṣepọ̀ àjọ ń fi ìyà jìra wa náà ṣùgbọ́n tá a fẹ́ kágbọ́ ni pé ké tí n bá ń ṣe ẹgbẹ́ agbọ́yé pẹ̀lú ẹ̀rí látọ̀dọ̀ ànàmísà sáàmù wípé wà láyẹ̀ ti lù mo tó fọlọ́ bùra ìwọ́n bẹ́ẹ̀ ṣe wá lù mọ ìlọ̀rọ̀ ọrùn yín bó ṣe pọ̀ tó lọ́rọ̀ ń ṣe pọ̀ tó bó ṣe mọ́ lọ́rọ̀ ń ṣe mọ́. ìntájọ máa rí láìra wa nù lára àwọn àṣẹsí ò ní àwọn àlùkọ́ bùbú kí sì ni àwọn àfa sọ tàbí mùkọ́tọ́rì mùkọ́lá fatihim bí máa ń yákúdù ánìkùdù ní ṣẹ́rẹ̀ ẹn tí ọba ti gba tiẹ káwá fẹ́ ọ̀rọ̀ rẹ̀ lójú lọ́dọ̀ àwọn èèyàn bí ẹn pọ̀ ń galọ́fẹ́ bàtí mímọ̀ jẹ́ èèyàn méjì ọ̀pọ̀ síwájú fúnra wọn wọ́n ní gbogbo tí àwọn bá ń ṣe láti ẹjọ́ yìí táwọn èèyàn ń dọ́kọ ẹlẹ́ à wọ́n ní ẹsẹ̀ nǹkan wọ́n ló fò ní wọ́n ní òní wọ́n lẹ́nu àgbàrún. tó sì jẹ́ wípé tá a bá jọ wà láàrin ara wa náà nínú ẹgbẹ́ náà tọrọ bá dojú ẹ àjọ ọmọ tú àṣírí kọ̀ọ̀kan pé bọ̀ sẹ́mi pé níta tó ń tìrìtì sẹ́mi pé kò sí sọ́ọ́ta o ká tètè mọ̀ bá sì pa ní ẹ̀rọ ohun tí ń bu wá sí náà rí o tá a sì máa pa ń sọ bẹ́ẹ̀. ibere wa dé bóòlù sì wá ámọ̀lẹ̀ tí bá ń ọmọ ìyá mi nínú ẹ̀sìn lókùrú gbà tí nǹkan tó gbogbo nínú ẹ̀sìn ọlọ́wọ́ bá ọmọ ìyá mi fi ń mi ọgbà ọlọ́run ọ̀nà ẹ̀sìn tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tí wọ́n fà lẹ́la líkì àmọ́ èmi ọ̀wà ìlú lájọṣe pẹ̀lú nítorí pé lọ́dọ̀ ọ̀tí ẹ èyí tó bá ti tí ẹ̀nà bíi tí ó bá ti pè nǹkan bí díà gbogbo ẹ̀ ń bá ti ṣe yọ̀ọ́rà náà ni kọ̀wá àtàṣe àkídà àwọn àwọn mọ̀tẹ́sílà mọ̀tẹ́sílà ní gbogbo ẹ̀ ń bá ti ṣe lọ́hùn tọ́bẹ̀ wọn náà kà á kú òǹbẹ́mẹ̀ láyé múrí tí àbọ̀ ọbẹ̀ wọn ni ó tí ìmánì bá ti wẹ̀ lẹ́mìí èèyàn ìmánì ni ọmọ ti ẹ̀sẹ̀ ń danù bọ́ ọ bá ti gbọ́ lọ́ngbọ́ ọ̀ máa mú gbó bí ọba ti ń pe kẹ́límà ò lè máa jalè bọ́ba ti ń pe kẹ́límà ò lè máa pààyàn bọ́ba ti ń pe kẹ́límà kò sí tó ò lè máa dẹ́wò sáàmà pe kẹ́límà náà ni kẹ́límà náà ni wọ́n wà kó sí lórí yóò wọ́n nígbà tí kọ̀mpútà hàn kẹ́pẹ́ ọ̀dà náà àbú gbogbo ń wíyà ti gbà pé ẹ̀ẹ́sẹ̀gbẹ́ ẹ̀pẹ́ láìláìlá ò tiẹ̀ tẹnu yóò ní kó bírèkì la ìlàhà àní ẹ̀pẹ́ tí ẹnu yóò ní kó bírèkì tẹ́ bá ní òògùn sí lórí ká pé irú ìtawàlẹ̀ ọjọ́ sọ ìtí èso ní kòdí kọ̀ wà nílé rí sọ ó ti jọ yí abáhùn àbí òye ni àbáṣàkòyè awambo muamala musulmi sí musulmi nǹkan kan ò gbọdọ̀ tasi. èmi sì mà pé ọmọ ẹ̀yà mi ni ntọ́ bá lẹ́rẹ̀ ẹ̀ mọ́ wàhálà tiẹ̀ ni àbáwọ̀ àdáwùjọ kọ́sálámà sí mi kọ́sọ̀rọ̀ báyìí kọ́ máa bọ́ ọkàn lọ wà láti wàhálà èmi ó fi ẹ̀mí mi sí ọ ojú kanu tí wá báyìí tí èyàn náà sí màsàmà oríṣiríṣi ni ẹlòmí ń bẹ tó bá tí ọ̀rọ̀ bá yé tí ọmọ tẹ́lẹ̀ wùrùwùrọ̀ wà máa wà lẹ́mìí rẹ̀ wùrùwùrọ̀ wà máa wà lẹ́mìí rẹ̀ kí wá lójú sí ẹni tó bá bá rẹ̀ ní nǹkan sí kejì kùsùsàn tí ẹ sì ti lóore tí ẹ sì ọrí ìwọ náà mọ̀tàmù tí ẹ mọ́ pàtì ọmọ bí sòkòtò rẹ dé ń gbà sọ mọ̀ pé ní ìsinmi tí ẹ torí ẹ̀ mú ọ ṣẹ̀ṣẹ̀ yí ọ ṣùgbọ́n ẹ lọ́lọ́run fi sí tẹ yí ọ bóòlù àṣemọ́rin o ọ wà dúró pé ṣe ti tírẹ́nì mi tọrọ ti yé mi àákú òkú ó fi bẹ̀rẹ̀ àkọ́kọ́ náà bẹ́ẹ̀ àjọsí tó ṣe tó fi sọ pọ́ màrí òlé dáfí lọ́kọ mọ́ tí wọ́n sì máa tó ṣe ọ̀kọ́ gbọ̀ngbọ̀n ẹ̀mí otu. gbogbo tó wá gbóyé padà wípé ah, àà àsára wa la ń fẹ́lẹ́ ìbálò à ń fẹ́lẹ́ ìbá mùsùlùmí òkú lò bí ó ṣe ní ọwọ́ a máa bára yí lò ọwọ́ àmọ́ bá gbogbo mùsùlùmí òkú náà lò rẹ ẹni tí ń bá gbé kọ̀rọ̀ òrùkẹ́lẹ́ lórí tó yàtọ̀ sí ọlọ́run wí báyìí àlẹ́bí wí báyìí ò lè bẹ̀rẹ̀ sí ọ̀wà lè ṣe jọdún kan lọ tásìrì rẹ̀ ètú

fún ọkọ torí ìyàwó rẹ̀ sẹ́mùkú dùn odò ó dùn mú ó dùn fi mú yàn ọ̀kan nù ọmọ ìyàkọ́lọ́ méje kọ́lọ́ rẹ̀ ò dárò lẹ́lẹ́ ìyọ̀ dáadáa afá ìdúró déédéé afá súnnà ni ọ̀rọ̀ táwọn sọ èyí tí ìpòsù tọ́sẹ̀lẹ̀ ó sá fún ìwé pé kí wọ́n kò lé awárí àjọ ń sọ̀rọ̀ pa kí ló wà wọ́n láwọn ọ̀sẹ̀ wípé ṣùgbọ́n orí mímbàlì láwọn ti ń sọ̀rọ̀ ń pọ̀ àwọn jẹ́ aṣojú àwọn lápò ti àdúgbò àwọn wípé àwọn sì tún lè pín fún àwọn ọ̀pọ̀lọpọ̀ pé bàbá sì bù rere bàbá gan máa ń bo àwọn lọ́pọ̀lọpọ̀ gbà ṣùgbọ́n nígbà tọ́rọ̀ débi pé bóyá ìṣe ti dáná à ẹ̀rọ ọgbà ọ̀rọ̀ ìyàwó rọrùn tó ti fún ọtí fún ẹ̀rọ rà lóolé tasọ̀ndọ̀tì tasọ̀ndọ̀tì sẹ́ tẹ́gbẹ́ à ẹgbẹ́ fún ìyàwó máa mú tó ti ń di pé bàbá ń ṣe bísmìlá ìfún ọlọ́run wọ́n ṣe alámbìlá àìsí ẹ̀kẹ́ tó ẹ̀tí ṣe alámbìlá ìyá ní bísmìlá ní alámbìlá ọ́sẹ̀gun ọkọ̀ rẹ̀ ọ̀sẹ̀gun ọkọ̀ ẹ̀ àwọn fàájọ yà pé ìgbàbọ̀dé fún ọkọ lórí ayọ́mọ̀ wa ṣẹlẹ̀ àmọ́ntẹ́jọ fapọ̀ láàrin lọ́kọ̀ láyà káwa máa wọn oko fọ́kọ rẹ̀ káwọn kí ni o ọ̀sán kú báyìí ó jọ yé wa àwọn ń tà ń sọ yìí bí wọ́n bá ṣe wá gbàbọ̀dẹ̀ tó yìí tí ìpìlẹ̀ ẹ̀sìn bẹ lára wọn ọ̀ gbọ́dọ̀ pé kékeré ọ̀rọ̀ lọ́dá o torí ànábì ti jẹ́ àmọ̀ wípé ìtumọ̀ pé gbogbo tó bá ti yàtọ̀ sẹ́yọ́ kẹ́yì wọ́n lọ ná bí ànábì ó ṣe sọnù ànábì ni ànàmáàmù nǹkan láìdùn náà ẹ̀ ń bá ń sòfò fókò ní wàlìjẹ̀ náà ìtumọ̀ ẹ̀sìn ni wípé bọ́lọ̀ wọn bá forí jì yọ wọ lọ́bọ̀ sí wọ́n padà sálí jẹun náà bẹ́ẹ̀ náà nílé iná o ẹ̀yìn tí bá ń sẹ̀yà sẹ bàbá tí ẹni ọ̀wọ̀ náà ọ̀rọ̀ fara kíná ni wọ́n padà sálí náà o kí lè akura wa jọ pé àǹfààní tí ó bá mẹsẹ̀ láàrin wa o ibi náà ni ó máa kò ní èdè ta kọ́nà kò ń dọ̀ jẹ́ mùsùlùmí dúmẹ̀ ṣíríkì náà ní jẹ́sì ń ṣe sálámà àti ẹ̀yìn múlá ìmọ̀ ìdáhùn àdìdáàdára dúmẹ̀ ṣíríkì náà ni tá a bá ti ní alóde àdìjá àwọn sọ̀rọ̀ ni alásídẹ́ǹtì kákọ́ máa bá àtọ́jọ́ máa ẹgbẹ́ wa ẹ̀ ni ibi òsì fẹ́ máa bà wọlé sẹ́mi ọ̀pọ̀lọpọ̀ ló pé òṣàṣà eh, ń gbé aná gan-an náà lú àjọba nígbà mi báyìí ìjọba kí ẹ báyìí wọ́n tó di mama wọ́n kí ẹ wọ́n tó rẹ́rìn sí ẹ à. eléyìí náà ni àwọn ṣẹ́ẹ̀sì rí àwọn tó kú ń di rẹ̀ wọ́n gbòye wọ́n lẹ́yìn wọ́n gbòye kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti ń tọ́ ara foríjì tí ò ní tí o ṣe kéde o tí o nùrọ̀ nù kọ́ọ̀rọ̀ náà kásọpẹ́ má ti ń jẹ àmírù wa three bedroom flat tẹ̀gbẹ́ kọ́rẹ́ tádùgbò ti dùn mọ́ bẹ́ẹ̀ ni àtijọ́ yóò tún yọ kú mbẹ́ yóò tún bọ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ àfọwọ́sowọ́pọ̀ gbogbo wa kí wa ni ó solúsàn pátápátá solúsàn pátápátá ni wípé akójọba wọn àkọ́kọ́ a ti mọ̀ wípé n darí umma òun nílé ọlọ́run mọ́sálásí ẹnì kéèsì ipò ńlò ní gbogbo alajọ ní ẹnu ti wá kò àti wá yẹ olórí pé alùsùn wà ìjàmáà kódà àwọn àfa sọ pé tó bá jẹ́ pé nílùú yìí ìyìn tí wọ́n fi ń bu yé padà èlò bí ó kọ ọ̀dà gbogbo wa pátá o àti ń jẹ́ alul khair awala àbí ẹ̀ sọ á pé àwọn àwọn khairi ìlọsọwádìí ó kàn nǹkan mi ò tún gbọdọ̀ wà mẹ́lẹ́yìn rẹ̀ gbogbo alátijọ́ ń jẹrán abẹ̀rẹ̀ láti máa ọ̀pẹ́rẹ́tì kọ̀dọ̀ wà lálẹ́ a wà nínú ìbàdàn yìí o kò burú sẹ́yìn alùsọ̀rọ̀ àjẹmá àyìn ọ̀dà gbogbo iṣẹ́ tí olórí fẹ́ ṣe nù ẹ máa wo bí ó ṣe tó tí ó ṣe sẹ́kù o ẹ lọ kọ́kọ́ gbogbo mọ́ṣáláṣí wa pátá tọ́jọ́ wípé àáfàá àti ìsọkọ́rọ̀ ìbàdàn bíi wà ní kọ̀ǹtù rẹ̀ wọ́n kọ́ dé wọ́n pín méjì èyí tí ẹ ti ń kíjímà wọ́n mọ̀ èyí tí wò kíjímà ń bẹ wọ́n mọ̀ gbogbo ètò òtí kíjímọ̀ wọ́n fà máa mú wọn lẹ́bẹ̀ gbogbo ètò òtí ń kíjímọ̀ pé nǹkan ti bàjẹ́ jìnà o kọ́dà bẹ́ẹ̀ ṣe wọn bẹ́ẹ̀ yá nínú ẹgbẹ́ náà ṣe ń ṣe ojúbà wọn bẹ́ẹ̀ lómi ìbá wọn mọ́sáàsì tiẹ̀ náà tí ọ̀bẹ bá lórí mímbàrì kọ́dà ọ̀tẹ̀rọ̀ nǹkan lọ kí àìlà níbòmí onú ìntòkùtà ṣe ní sinmi pé kí nǹkan ó le dáa abẹ́rẹ́ ìwọ náà lọ sí eh, róstà ni wọ́n ti ṣètò ìwọ náà lọ gbólú ají ní jimá ń bọ̀ bàbá wa lókè èkótó nàìjábì wáìdì àní ń bọ̀ nìyá nàìjíríà ń bí ìtàn sọ bù ẹwọ sí ẹwọ tó ẹwọ ẹwọ ẹwọ yẹ ẹwọ yẹ o àbí ìwọ máa pàṣẹ látòkè àwọn àmà ṣàlàyé fún gbogbo yín wípé ní tó kù báyìí léèṣe àti ní sùndúkùl khairi kí là ń pè sùndúkùl khairi àpò méjì aṣòkó fún mà ẹgbẹ́ ìkẹ́kọ̀ọ́ ni. a sì wà bá bẹ́ẹ̀ ń tẹ́mìtẹ́mì torí pé tá a bá jẹ́ wípé asọ́pá afẹ́ sọ́ra dọ̀kan àwọn ni ẹjẹ́ àlọ́ kọ̀ọ̀kan kí gbogbo ẹgbẹ́ ó sì máa ibi ń tẹ́ ẹ bá yẹ nìkan ọ̀kẹ́ sílẹ̀ ni ó tún mọ̀ lùfẹ́ bẹ́ẹ̀. ẹ àwọn fẹ́ẹ̀nà kan bẹ̀rẹ̀ ń pè àgbẹ̀dó lápẹẹrẹ nígbà tá a wá para wọn pọ̀ àpòkọ̀ náà rí àbí àwa ní àgbẹ̀dó òun la akápò ẹgbẹ́ sì tún ẹ̀ láàgbọ́ èyí òkú ọwọ́ agbọ́nàgbọ́n sí ìrùkọ́ ní kọ́rọ̀ akọ́nà kọ̀ntú agbẹ́dọ́ ní kọ́rọ̀ ẹ̀kàwà tẹ́ ẹ bá ti rẹ́ nìkan tó pẹ́ àwọn àwọn àfáà sọ wípé ẹ sọ pé ìkà ni ọ àwọn àfáà alẹ́ ayọ̀ pírẹ́tì ní tí wọ́n bá ń ṣe nù ó kọ náà ni ó bí tí wọ́n ṣe nù ẹ̀ kan ni ní mọ̀dákìlì ṣèitán ara ìwọlé sí ìyàn láàkan tí ṣèitán gbé kalẹ̀ ni ṣé wọ́n mú pé tó ti palárí ó ti mọ tí bá ti ṣe kankan tí wọ́n bẹ̀ yóò máa dùn ọ̀gbọ́n lọ́ta ustaz wàlẹ́ ọ̀gbọ́n tẹ́ ń sọ yìí kò lè easy like láì kò lè ṣe é ṣe nǹkan olóòtú ọ̀gbọ́n wà fáwọn ní kọ́rọ̀ pé n tí sọ gangan kọ́ ọ fẹ́ jára nkìyìn rẹ̀ bíbí àkejì wáárè bọ́ ọba ti bọ́m̀bì ẹbọ sọ bọ́m̀bì yẹn bí ẹ̀bá wa bọ́m̀bẹ̀ níbo ní gbé lọ ń gbé sínú kàbáír àwọn ẹ̀ṣẹ̀ kàrìnkàrìn ibẹ̀ ní sígílẹ̀ ibẹ̀ ní gbé lọ kátó lọ́tọ́ ìjẹ́ kí ọ̀rọ̀ kílíà tẹ̀ pátápátá muawiya ni wọn lọ gba abdullahi abbas wọn jọ kan wọn náà yà abdullahi alamilati manant alamilati aliyu alamilati uthman ṣe fashion ali ni ọ àbí fashion uthman abẹ́ abbas ní orí mi street mo dẹ̀ gbọ́ wíṣẹ́ ọlọ́yin mo dẹ̀ kí maana alamilati aliyu wala ala millati uthman bal ana ala millati rasulillahi الله alaihi wasallam àwọn àfọwọ́ ẹni bá wà lè pẹ̀ lásùrọ̀ jama tó lè sọ pé n tàn sọ yóò bọ́ mbẹ́ la yata'assabu li ahadin illa lir rasul wọn ò ní bá kọ́ máa barata fẹ́ nìkan pé aláwọ̀ yẹ ẹni ẹni tó ṣẹ̀ tí mo fi ń bínú rẹ̀ àfikọ́ jẹ́ pàdé bí lòdì sallallahu alaihi wasallam ẹ̀rọ wa ni àlè ọ̀pẹ́ẹ̀tì tí a máa ń ṣe é mẹ́lẹ́ wò ká àjẹkùnú ọ̀rẹ́ kọ́tọ́láwo. nígbẹ̀yìn gbẹ̀yìn àwọn àfáà wa ni ẹ wá béèrè lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń sọ wípé alimọ̀ ọ̀pẹ́rẹ́tì làbí okọ̀ káàkiri pé okọ̀ ká nídi ìntàlídìí pé ìjọba ń gbé ní okọ̀ ṣe wípé nígbà tí àwọn mọ̀hàjírù wà bí ẹ ṣe wà àwọn àǹsọ́ wà bí ẹ ṣe wà ta ni tọ́ tí ànàbì tó yọ ó wá ní àìpín méjì islam tó jẹ́ yọkan yìí wàláhi wàláhi kẹ́rù sọ̀sà láyé di ìrúlí jàmọ́ àti mẹ́lì mùsùlùmí ànàbì ọ̀gbà máìkì ẹ̀sìn mobile láyé kọ́ wá jẹ́ pé àwọn akọ̀kan náà mùsùlùmí ní ń pè a sì mọ̀tà bá parí wá sí tán ànàbì di àǹkìní ṣùgbọ́n ọ̀ràn abẹ ọ wà bọ́ńkálukú bá ṣe fẹ̀ tó àti bó ṣe di yín tó nítorí ìlànà bí gbámá ìkì mú pé so ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí insha Allah rahman so eh, eh, ọwọ́ ilé ẹ̀rí márùn iná náà ni láàbàdàn kò sí mbẹ́ jẹ́mọ́ aṣíwájú pé ọdún Allah subhanahu wa ta'ala asọ́bà ìlú dìdí insha Allah ó pè wọ́n bá rí ẹni tó ní observation tàbí ọkàn kankan tó náà sí lẹ́rìí lórí rẹ̀ wàlẹ́ àfi rẹ̀ kò wá sọ tọ́jẹ́ pé tòótọ́ ni àwa náà ń sọ tá à ń sọ jáde lẹ́nu tá a sì wá nǹkan mi bẹ̀ afúláyè tó o bá wá padà bọ́ ọ̀ta tó ń wí nǹkan mi èmi ò gbọ́ èmi mọ́ sọ tèmi èmi ń gbọ́ wasalaamualeykum wa rahmatulahi.